صلى الله عليه وآله وسلم كان يقول في دبر كل صلاة مكتوبة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد وعن سعد بن أبي وقاص رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يتعوذ بهن دبر كل صلاة اللهم إني أعوذ بك من البخل وأعوذ بك من الجبن وأعوذ بك من أن أرد إلى أرض العمر وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر رواه البخاري وعن ثوبان رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر الله ثلاثا وقال اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من سبح الله دبر من سبح الله دبر كل صلاة ثلاثا وثلاثين وحمد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين فتلك تسع وتسعون وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه ولو كانت مثل زبد البحر رواه مسلم وفي رواية أخرى أن التكبير أربع وثلاثون الحمد لله وهذه شيء هو عجوة وجاء ìtẹ̀síwájú عليه lórí أنت tí صلى الله عليه وسلم tí وي máa wí ní ìparí bóyá kí wọ́n tó sálámà àbí lẹ́yìn ìgbà tí wọ́n sálámà eléyìí tí òfin ẹ̀sìn Islam tó ń pàkíyèsí wa lọ sí di ife ká má gbọ́ lágbọ̀gbọ̀n tí dànù ṣùgbọ́n ṣe lọ́yẹ ká gbọ́ lágbọ̀ fipamọ́ síbi tá a ti máa rántí mú lò ní gbogbo ìgbà nítorí àti tánà sallallahu alaihi wasallam ṣe àtẹ̀yẹ tó sì jẹ́ ipò pa wá láṣẹ tààràtà wípé ẹ máa ṣe àbúkpẹ́ nìkan láṣẹ nínú àwọn sàábẹ́ kíkú máa ṣe àmọ́ pé àṣẹ ni fún àwa. ó wá nínú àyà alukur'an níbi tí ọlọ́mọba ti sọ fún wa yìí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi wa muhammad sallallahu alayhi wa sallam. àwọn olùmọ́ni sábà wáyà yìí. àríkọ́fẹ́ ògbòòrò ó kárí gbogbo nǹkan ọlọ́run sọ pé àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára ìsọ̀rọ̀ sí ànábì sallallahu alaihi àbí lára ìhùwàsí rẹ̀ lásán ṣùgbọ́n sọ pé fí rọ̀sọ̀rọ̀ ní ara ìyẹn ni pé sí ìdákẹ́jẹ́ ìjókòó gbogbo eléyìí báyìí rere ń fún alára ìlọ́fà ló fi jẹ́ kó wá nínú usul al-fiqh wípé ma fa'alahu an-nabiyyu sallallahu alayhi wa sallam ala sabil al-jibilla àwọn nǹkan bẹ táwọn ẹbí ṣe ní ìṣe tàdámọ́ mìíràn ànábì jókòó ànábì rìn ànábì rẹ́rìn ànábì sọ̀rọ̀ ànábì dákẹ́ ànábì wẹ́wù ànábì bẹ́wù gbogbo eléyìí ìṣe àdámọ́ mìíràn ni èèyàn ò lè bẹ láyé kọ́ máa fi gbà kan rẹ́rìn kọ́ máa fi gbà kan sọ̀rọ̀ kọ́mọ́fìgbà kan dákẹ́jẹ́ kọ́mọ́fìgbà kan dúró kọ́mọ́fìgbà kan jókòó ìjẹ́ gbogbo eléyìí náà ni wọ́n fẹ́ ká mọ̀ wà wòkọ́sí ànábì sallallahu alaihi wa sallam níbẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn olùmọ̀ tẹ́nu wọn ti kù lórí pété a bá wà wòkọ́sí rẹ̀ lórí nǹkan tó bá ṣe ala sabilil qurba nítorí ṣe níṣe ipò òǹfin sẹ̀sìn fọlọ̀ tá a bá wà wòkọ́sí rẹ̀ nínú ẹ̀ ètò kéré jù nínú ìdájọ́ tá a lè pín lẹ́yìn ẹ̀ òun náà ni ànábì á fún ní ìdájọ́ pé wíwá òkọ́sí rẹ̀ nínú nǹkan yẹn kọ́ sunna ètò kéré jù nínú táwọn olùmọ̀sọ̀nù mẹ́ẹ̀. ṣùgbọ́n tó wá ṣe níṣe àdámọ́ mi fẹ́ pé èèyàn ò lè má ṣe tá a bá ni àwọn kan nínú àwọn olùmọ̀ tó ṣe pé ọ̀rọ̀ wọn kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn wọ́n ní tí wọ́n bá ṣe bá nàbí ti ṣe máa ń ṣe tó ń ti pé nǹkan yẹn ó ń bẹ nínú àdámọ́ mi yẹn bó tún pọ̀ bí kọ́ ọmọ rìn bẹ́ẹ̀ bí kò rẹ́ẹ̀n bí a àtẹ̀sẹ̀ ni màá rẹ́ẹ̀n bí kò dìde dúró bí ṣe máa dìde dúró kò jókòó bí ṣe máa jókòó wọn ni gbogbo eléyìí náà tó bá ṣe bẹ̀ni iye ti tẹ̀ ẹ́ sì bẹ̀nàbí sallallahu sọlọ wà wà àríwá àríwá sẹlẹ̀ tó bá ṣe pẹ̀lú ẹ̀mí fún wa sallam fa innaka tu'jar tó bá ṣe pẹ̀lú ẹ̀mí fún wa òkọ́sí ànábì sallallahu solo wa sele wọn á gbẹ̀sán lórí ẹ̀. má ti ti mà níbi qawluhu li wahidin ka qawlihi lil ummati jam'a eléyìí náà qa'ida ni. يبقى قول النبي صلى الله عليه وآله وسلم لواحد فقوله للأمة جمعاء wọ́n gba ọ̀rọ̀ yìí wá nígbà wa gbàdé tèmi ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ láde tọ́sọ́ àkọ́ àìdá ó di òfin tó ṣe fún àǹfẹ́ ṣiṣẹ́ nù ṣẹ̀ríà ọ̀rọ̀ sánẹ́bí bá bẹ́ẹ̀ nìkan sọ ó dàbí ìgbà tó bá gbogbo àlùmọ̀ sọ ni nígbà tó yẹ kí gbogbo àlùmọ̀ láǹfààní fún ọbẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lójú ayé rẹ̀ tó ẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam ni gbogbo wa dé ajẹ́pọ̀ ọ̀rọ̀ tó bá Abubakar sọ àwa ní bá sọ ọ̀rọ̀ tó bá Umar sọ àwa ní bá sọ ọ̀rọ̀ tó bá Aliyu sọ àwa ní bá sọ ètò bá Uthman sọ àwa ní bá sọ Abu Dhar Abu Hurayra gbogbo àwọn sàábì yẹn ọ̀rọ̀ tó Ànábì sallallahu alaihi wasallam bá wọn sọ̀rọ̀ àwa ní bá sọ àwa ní bá sọ. ẹnì yìí sọ abẹ́ sọ fún wa pé awsani khalili bi ẹni tí mo fẹ́ràn dé góńgó Ànábì Muhammad sallallahu alaihi wasallam sí Abu Dhar nìkan náà pa aláṣẹ àbí Abu Darda àbí Abu Huraira àbí gbogbo wa gbogbo wa ni wọn pa aláṣẹ ẹni tí o bá gbọ́ yé bẹ́ẹ̀ la yantafi' min al-Qur'an wala min as-sunnah ẹni tí o bá gbọ́ yé bẹ́ẹ̀ al-Qur'an ò lè wúlò fún sunna ò sì lè wúlò torí ẹ tí wọn máa ń sọ̀rọ̀ náà al tó wáyà fìràwọn náà wọn bá wí bì àmà náà wọn bá wí bì Qarun náà wọn bá wí bì ọ̀rọ̀ yẹn ọba wọ wí la yantafi' min al-Qur'an wala tarfa'u bihi ra'san òní tara rẹ̀ dẹni tó lè gbé rí torí ẹ̀ làwọn olùmọ̀ sọ yìí pé kó o lè bá àtàǹfààní lára Al-Qur'an kó o lè bá àtàǹfààní lára Sunnah Nabi sallallahu alaihi wasallam gbogbo tó bá wá kọ́dà kó fi kó wọn dojú yẹn pọ̀ ẹnìkan ni ọ̀ gbéra rẹ̀ sípò pé ìwà ni bá hadithi الحافظ الكبير شيخ الإسلام ابن حجر رحمه الله تعالى إبوي مغيرة ابن شعبة أني كان النبي صلى الله عليه وسلم يقول في دبر كل صلاة مكتوبة ولا نبي wa ìkẹ́àtì ọlọ́lọ́wọ́n bá kó máa bá هو máa ń wí báyìí ní ní gbẹ̀yìn gbogbo òun ọ̀ràn yìí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد متفق عليه ó ní ànábì máa ń sọ gbólóhùn yìí ní ìgbẹ̀yìn irun ọ̀ràn àyàn kọ̀ọ̀kan. àkọ́kọ́ ẹ̀kọ́ sáàrì nínú àdéhùn ni wípé àwọn àlàkọ́ tí wọ́n ní ká máa ṣe lẹ́yìn gbogbo àwọn àrùn ohun tí a gbà lérò pẹ̀lú àwọn àrùn yẹn ni as-salawatu al-mafruḍa àwọn àrùn àrùn àyàn nìkan ni yàtọ̀ sáwọn náà eléyìí tó túmọ̀ sí pé tá a bá kí náfìlà tán ààrẹ tí kò sọ astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam yóò jẹ kó o ti gbé òfin kúrò láàyè rẹ lọ sí àyè mi. so alaka wọn ni ká máa ṣe báàgì sọlawat eléyìí ń bẹ nínú àwọn àdéhìí tó fi hàn wá pé sọlawat tí agbàlérò pé a máa ṣe àdìkárò lẹ́yìn wọn àwọn ni al-maktuba duna anáwáfẹ àwọn ètò tó ràn yàtọ̀ sí àwọn ètò jẹ náfìlà tó kí lánà wá wí wọn nínú nǹkan àbí máa ń sọ ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir bẹ́ẹ̀ni gbọ́dọ̀ yìí gbogbo ọ̀rọ̀ ara yẹn kọ̀ọ̀kan kò sí ìtàn àbí sallallahu alaihi wasallam èwe bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n máa ń sọ lẹ́yìn sọlá tó gbọ́ wọ́n máa ń sọ lẹ́yìn sọ̀látul asr wọ́n á máa wí lẹ́yìn sọ̀látul ìṣà wọ́n máa wí gbólóyìn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti pé sọ̀látul subhi ni àti sọ̀látul maghrib wọ́n tún máa wí báyìí pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd yuhyi wa yumiit wa tó bá ti pé sọ̀látul subhi ni àti sọláàtù maghrib wọn fi yuhyi wa yumit wọn fi kún kótó kan wa huwa ala kulli shay'in qadir wọn sì wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹwàá lẹ́yìn sọláàtù subh àti sọláàtù al-maghrib ṣùgbọ́n àwọn sọláwàtì yòókù la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir lẹ́ẹ̀ka tẹ̀lé yìí túmọ̀ sí wípé àwọn náà tá a máa ti ń wí ká tún múra sí o ẹni tí o sì máa wí ó náà bẹ̀rẹ̀ sí ni wí eléyìí ni dáná bíi sallallahu alaihi wasallam tí wọ́n máa wí lẹ́yìn rẹ̀ a lè jẹ́ mùsùlùmí gidi nígbà tá a bá tàpá títà nábì táwa di ti bàbá kan mú ibi táyìn náà ti fura sẹ́sìn máa pé àpọ̀pọ̀ lọ gbé kalẹ̀ àforíhun lásán ló kún ẹnu ọ̀pọ̀lọpọ̀ akírun ó ní pé àdìkàn eléyìí tó gbọ́ ní mẹ́tíláṣí kan yọ yàtọ̀ sómi tọba wa béèrè wọn ni bàbá lè má mùtà àwọn lọ́kọ́ àwọn lélẹ̀ eléyìí náà sọ pé bàbá lè má mùtà àwọn náà lọ́kọ́ àwọn lélẹ̀ eléyìí náà sọ pé bàbá lè má mùtà àwọn lọ́kọ́ àwọn lélẹ̀ tí ẹ bá wọn sọ fún pé ṣé òun fi ti bàbá lè má mú yín sílẹ̀ pọ̀ pọ̀ ti bàbá lè má mú tiwa pọ̀ ọmọ òun lórí pé ti bàbá lè má mú wa fún ju tí baba lè má mu tún lọ yóò sọ pé bí ayé haqqin tufaddilu imamakum ala imamina ẹ̀tọ́ wo lọ ní tó fi fún lè má mu tún lọ́la lórí lè má mu wa lè má mu kò ju lè má mu ṣùgbọ́n àná bí ju gbogbo lè má mu lọ. torí délé ẹni kí gbogbo ọjọ́ ti ti kí ni mú tànàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. torí ẹ̀ sọ́jà pé kò búrú lẹ́yìn ọ̀sọ̀rọ̀ láti mọ̀ fún bọ̀ yìí tẹ́lá ní lápọ̀lẹ̀ tẹ́ gbé kọ́ ibì kan lára mọ́tíláṣí sódà táwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ wọ́n fi kọ́ nípa rẹ̀ àwọn náà fi máa wí kí ẹ bá nàbì sọ̀rọ̀ bá sọ̀rọ̀ láti ṣe fi kọ́ wa. ilé ìtumọ̀ sí pé la ilaha illallah wahdahu la sharika lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir. yóò bẹ nínú àlìkàn tó ní kálukú wa yóò máa wí lẹ́yìn ìrun ọ̀ràn yẹn kọ̀ọ̀kan. káwí dáa púpọ̀ ṣùgbọ́n dáa jùlọ pé ká tún mọ̀túmọ̀ rẹ̀. torí ẹ̀ tí ẹ bá mọ̀túmọ̀ rẹ̀ èèyàn tún lè tẹra mọ́ wíwí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn sì dènà sí ń tọ́ta kù. bá nítumọ̀ lọ́dọ̀ rẹ̀ lódodo ṣébi tẹ́ ẹ ti ṣe tutù ọdún egún ló tutù sọ̀rọ̀ ìnà hàdá làṣẹ ìwọ̀n ọjọ́ tó fẹ́ sọ gbogbo àwọn òòsà yìí káwọn fún gbogbo wọn parapọ̀ fún adọ̀kan kọjá pọ́lọ́ náà máa sìn àwọn apá gbogbo àwọn iléèjọ àlùkà ìyàlẹ́nu ni Muhammadu gbé wa o. so eléyìí túmọ̀ sí pé eléyìí ni túmọ̀ láyé rẹ̀ la ma'buda bi haqqin illa Allah kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún lódodo àyàfi Allah. wahdahu la sharika àtúwọ̀n kàn látẹ̀ríkà tẹ̀ríkà yẹn nídìí lábọ́wá ẹ̀rí pé kò ní kíni kò ní alẹ́ pàṣẹ làm. a ti ti mà nínú òfin òṣòlò kan ìgbé ńgbà tí nákìrà bá wá bá tí náfíù tó síwájú rẹ̀ tòfìdó lọ́mù tòfìdó lọ́mù agbègbè ṣẹ̀ríkà nákìrọ̀tún fi ṣèyàqin náfí fàtòfìdó lọ́mù láṣẹrí kálá kò sí orogún kan fún bí ti wù lórí ìtumọ̀ rẹ̀ nù gbèsè pé kò sí orogún kan fún lásán kò sí orogún kan fún rárá bí ti wù lórí báwo ló ti fẹ́ lórogún ta ló tún dàbí rẹ̀ tó ń dẹ́dà báwo ló ti ti fẹ́ lórogún ta ló dàbí rẹ̀ tó làkóso báwo ló ti ti fẹ́ lórogún ta ló tún dàbí rẹ̀ tó lágbára lórí gbogbo nǹkan kò sí. tirẹ̀ kò sóró ogún fún ìgbà tí o bá ti sóró fún nínú báwo ló ti ṣe fẹ́ wá lórogún nínú tóníkàwó sí fún un ẹ̀fẹ̀ fura ninu bá kò ninu nínú sẹ́tò ń ṣe nínú sẹ́tò ṣe làwa ọ̀dà wa àbí ló pẹ̀lú rẹ̀ tọ́ba àti bá sọ pé mo gbélé fún bàbá òun mi tó bá ń fọ́nbù tó ń gbò wípé àmì ah, ni àkọ́dà ìṣẹ́ lóyún àkọ́kọ́rọ́ ọ̀rọ̀gbọ̀ ẹ̀rí pé àwọn ọmọ tájọ kọ pẹ̀lú ọmọ ẹ̀yìn mú sẹ́yìn nìkan náà lẹ́wọ́ akọ ẹ̀mí ìyàwó báwa la mú ẹ̀yìn kan rẹ̀ èyí rẹ̀ rẹ̀ gan-an bí lágbájá lọ rẹ̀ jù bẹ́ẹ̀ sẹ́yìn pé tó ọmọ wí nù tó ìwọ ń kọ́ ọlọ́run ló ló dá ọ Allahu khaliqu kulli shay ọlọ́run ló dá gbogbo nǹkan sẹ́yìn nìkan abẹ́jọ́ sọ fọ́nà pé àà ẹ̀yìn kírẹ́ẹ̀tì àwọ̀ ara rẹ̀ kékin lẹ́yìn kan sọ pé ah, nígbà tí bàtẹ́ ti ẹ̀dùn tán etí sọ̀ wọn níbi tá a kó wọn sí ń jọ yìí so àwa la lọ fabricate etí pé kí sọ́wà láti kẹlẹ́ kù bí fẹ̀lẹ̀ yìí fàkẹ́ ìfọ̀yẹ̀kùnù lẹ́hu ṣẹ̀rí kùn bí ma amọ̀rọ̀ kàbẹ̀ kò lórogún nínú sẹ́tí ṣe báwo ló sì ti wá wó orogún fún nínú tó ní pọ̀ torí ẹ̀ kò sí nǹkan kan tó tọ́ láti tòdodo jọ́sìn fún àyàfi Allah torúkọ nìkan ló máa ń dẹ́dà kò sí nǹkan míì tó máa ń dẹ́dà sórí àbòsí ni kọ́ wá gbé ìjọsìn rẹ kọ́ lọ gbé bẹ́ẹ̀ lò wàhídàbò ó nìkan náà torí pé tó bá pé méjì àwọn ò ní sí títa ní ọ̀sẹ̀ ẹ̀kọ́rì tẹ ni wọ́n ti fọ́ àgbàtọ́ bá so ẹnìkan ni bọ́ sí náà ẹnìkan kò ní bọ́ sí rárá tọ́pẹ́ mọ̀ bá tú ọ̀dọ́ ẹgbẹ́ ìyàwó rẹ̀ kọ́ sọ pé ẹ ayé ọ̀pá yìí sára ṣọ́ọ̀bù bàbá rí á rí láàrin sánmà àtìlẹ̀ nínú sánmà àtìlẹ̀ láàrin sánmà àtìlẹ̀ tó yàtọ̀ sí ọlọ́ méjèèjì ọba ti bàjẹ́. nítorí bójú òsì rọ̀ yóò fọ́ ìgbé dandan òjò ọmọ rẹ̀ náà. èkejì ọ̀sọ̀ pé tọ́ba fi lè ká pẹ́ẹ́n. èkejì ọ̀sọ̀ pé àníkọ́ mọ́tì. èwo ni wàá ṣe? tó ń torí ẹ̀ ọlọ́run ọba kólùkó وحده لا شريك له أو لكل سرارة أن تسوى وسيارة وسي الجنة في أخوه أعوذ بالله لا شريك له èmi gẹ́gẹ́ bíi tání ṣùgbọ́n ẹ̀rọ bí ọ̀kọ̀ fún wọn bẹ́ẹ̀ sọ pé àwọn ń fa ẹ̀rọ bíi sígbà fọlọ́ ṣùgbọ́n ẹ̀fọ́ lọ́n sígbà ẹ̀ mi èmi gẹ́gẹ́ bíi tání. tó ti máa ṣe. padà torí tó bá sẹ́kù pẹ̀lú rẹ̀ kò ní í ti àlékún kankan fún ọ ju ọ̀lẹ lọ yẹn ni pé tẹ̀m̀fẹ́ kó mú kù iná ẹ̀ ní ọ̀sẹ̀ kù yóò tún á pọ̀ tó bá ti sẹ́kù lára rẹ̀ tó bá fi kú má afúláṣẹ abẹ̀rẹ̀ ó ní sóríire láéláé ó ní ti oríire láéláé bẹ́ẹ̀ náà ni wọ́n tó wọ́n tó wọ́n tó yóò bá fún ọ láti láti ó ti wọlé sí ọ láti sẹ́kù lára rẹ̀ kí wọ́n náà fi bò tún proud tó ṣe kí ní òní sòrìrè láéláé tó di wọn. ẹni tó wá ti gbé bíbẹ rẹ̀ lára wa òní ti ká sòrìrè láéláé ajẹ́ pé kọ́mọ̀sì lára wa ọ̀ràn yẹn ni ká sì yọ ètí máa ti ń bẹ lára wa kúrò ọ̀ràn yẹn ni fífi ilẹ̀ sára wa ń kọ́ haram ilé ìjẹun tó ṣe jẹ torí rẹ̀ ọ̀sọ̀ láyé ayé lọ́wọ́ àwọn àdáwò láṣẹ ìdíkàlà ó ń dè mbẹ́ díẹ̀ kí ni fún ẹ ní lè máa ń kan nílùú kan nígbà tí ọ̀kan nínú àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àtàwọn kírun wọ́n kírun kan wá àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àtàwọn kírun ọlọ́mọdé àwọ̀ náà including bàbá yìí máa ẹnu rẹ gbà nítorí dàbí rọ ẹ ìjọba tó ń dè jì òdodo sàṣà wọn ni èdè òǹdè mẹ́jì wọn ni kí ló dé ìmọ̀ sẹ́ẹ̀bì ń di òǹdè mẹ́jì wọn sẹ́ ó láì bá a mọ̀. وحده لا شريك له èyí tó wá dì má dì ńkọ tọ̀hídì dà ẹ sì máa ń ní ìsìláàmù gangan gangan ló mú tọ̀hídì wá ẹ̀yin jẹ́ wá fi sasiwaju ní ẹ̀sìn tó wá jẹ́ mùsùlùmí kọ́ ẹ̀sìn dàrú àbí ọ̀dàrú ọ̀dàrú máa lọ́mọ ẹ̀ kọ́lọ́ sànù wa. lẹ́hùn mọ́lù òun ló làkóso òun ló làkóso eléyìí báyìí ìtumọ̀ rẹ̀ ni pé àkóso kìí ṣe tẹlómi àfi tiẹ̀ eléyìí lọ́hùn tó ti síwájú mọ́lù yẹn hásùn wà kásùn. gẹ́bí lọ́kùn dínú kùn lọ́hùn múlù tí ẹ̀ nìkan làkóso sí wọn náà wọn sọ èdè àwọn ọmọlẹ́yìn pọ̀ ọlọ́wọ́ agbàkóso ọlọ́wọ́ ọgbọ́n ọmọ lọ́sẹ̀lẹ̀ ọ̀pọ̀ yé wa ọ̀gbọ́n ọmọ bá kẹfẹ́ rí àmọ́ ńgbà gbogbo ọgbọ́n ọmọ lọ́sẹ̀lẹ̀ ó nàárẹ̀ tó bá wọn yẹn pé nígbà tó náà ń gbà kó so gbogbo ọ̀rọ̀ tó tò ọgbọ́n ọmọ lọ́sẹ̀lẹ̀ ọgbọ́n ọmọ lọ́sẹ̀ dé kò fà mùsùlùmí gan ní méje rẹ̀ láì tí ì mọ àìdẹ́ntì rẹ̀ ẹ̀sìn ọ̀pẹ̀ mùsùlùmí lè yọjú. torí de eléyìí lọ́wọ́ mọ́ọ̀lù kan ló ní kí ni gbogbo àkóso wọ́lọ́hùn hàmù tí ẹ̀sìn ní gbogbo ẹ̀yìn ó nìkan ló ní gbogbo ẹ̀yìn ẹlòmíì ọ̀lẹ́tọ̀ ọlọ́run bá nìkan ló ní gbogbo ẹ̀ wọ́n wọ́n ara kó lè ṣe ìkọ̀dé ìrìnsùn alágbára lórí gbogbo ọ̀kan ó ní alágbára lórí gbogbo ọ̀kan bẹ́ẹ̀ làwọn àlùsùn náà sọ ó ní sọ pé wọ́n lágbára lórí gbogbo tó bá fẹ́ ṣe tó bá fẹ́ sọ báyẹn òun pàbùkù fún ọlọ́run ìjọba ẹ̀ ṣe ń kọ́ ṣùgbọ́n lágbára lórí ẹ̀ mi ò pé yọ wa sílẹ̀ ní táwọn sọ ni pé wàhùwà àlẹ́ kólé ṣe ìṣèǹkàdé alágbára ni lórí gbogbo nǹkan àti tó fẹ́ ṣe àti tí ò ní ṣe alágbára ni torí pé ìnáma amúrúná lè ṣe ìdá ọ̀rọ̀dúnáhù ànàkú lẹ́lẹ́hù mọ̀ọ́sẹ̀. rẹ̀ ọ̀nà ọlọ́ọ̀ni sìmẹ́ntì kò sì ná lẹ́pẹ̀ kò sì ná nílé búra gbogbo tí máa ń tẹ́kọ̀ sẹ́ sẹ́ yóò sì máa tẹ̀ náà torí ẹ̀ wọ́n wà ala kulli shay'in qadir gbọ́dọ̀ ńlá ni wọ́n bá gbọ́dọ̀ ńlá gidigidi ni náà ló sì jẹ́ pé ẹgbẹ́ náà láyé tá a ti ṣe ṣáájú ìdáná ìṣòwò àti wọn tó bá wí lẹ́mẹ̀wàá kó tó kú láyé tó ti kírun máa ní mo dáadọ̀ máa láyé tó ti kírun wọ láti ń bẹ̀ fún ọ lẹ́yìn magrib àbí lẹ́yìn àṣùbà. Allahumma la mani alima a'tayt ìrọ̀lọ́wọ́ kò sí ẹni tí ó lè dínà tó lè dínà tó ọba fẹ́ fún ni mání tó ọba ti tán láti fún ni ní nǹkan bí gbogbo ilé ayé ìbá parapọ̀ fún òbí wọn dá tí wọ́n dínà rẹ̀ mọ́ wọ́n ti lọ sí wọ́n ti lọ ọlọ́run kọ́ kóòrè tí wọ́n kọ́ kóòrè ètè wọn gan òun náà ló ti pàdánù pàwọn àìmọye nǹkan ló ti rí láyé ìtàwọn èèyàn fẹ́ kó o ní kódà ìsẹ̀mí rẹ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ kó kú ṣùgbọ́n lọ́wọ́ bá ní òtí kọ́ pásítọ̀ kú rẹ̀ tó tẹ̀lé gbogbo tó lọ́wọ́ bá fún yàn kò sẹ́ni tó lè dínà rẹ̀ náà wà tẹ̀lé ìyá ti kó wọn àmà wípé má ọ̀sọ̀ ọ̀rẹ́kẹ́ lẹ́mìíyẹ́kùn lè yọ̀ fẹ́ àkà gbogbo tó bá ti ọ kò sí àkọọ́lẹ̀ pé ọ bóyá dáadáa àbá wọ́n máa àkọ́ àjà gbogbo tó bá ń na rẹ làmì ẹkùn lè oṣù ìwà ọlọ́run kà fọ́ lẹ̀ pé ọ̀nà ètò ọ̀nàwọ́ tó ọ̀rẹ́ àkọọ́lẹ̀ ló ti gbẹ ètò wò tó àkọọ́lẹ̀ ló ti síwájú kò sẹ́ni tó lè dínà bá fẹ́ fún yàmáyà má sọ̀rọ̀ àrẹ àwọn èèyàn nítorí tó ń wá. wọ́n sì lọ ọmọ ẹ̀jẹ̀sẹ̀ àwọn èèyàn mú pé wọ́n lè bá tiẹ̀ jẹ́ wọ́n lè jẹ́ ọmọ bọ́ sí i ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ máa ní láárí èèyàn ni ọ̀jẹ́ àwọn ah, àìrọ̀ ni wàlúwà ìrọ̀ because tọ́lọ̀ wọn bá bá fẹ́ fún ọ ní nǹkan kan tí gbogbo àwọn àjẹ́ ayé tí gbogbo àwọn oṣù ayé tí gbogbo àwọn olórí ibú ayé tí wọ́n bá péjọ wípé kí nǹkan wọn má jẹ tiẹ̀ wọ́n yà kú torí ẹ̀ nǹkan wọn sì Allahumma la mani'a iná àdúrà ńlá ni wọ́n bá tá a bá gbàgbọ́ bẹ́ẹ̀ kí á lámà bínú ara wa sí nàdẹ́mi ti mọ̀ ẹgbẹ́ nìkan ò lè dínà tó bá fẹ́ fún mi kò lè dínà rẹ̀ máa nù àbùrọ̀ wa máa fa dúró sáwọn èèyàn àbùrọ̀ mú wọn lọ́tà àbùrọ̀ máa wò kí wọ́n lè ṣe mí àbùrọ̀ máa wò kí wọ́n lè pa mí àbùrọ̀ máa wò kí wọ́n lè bà tèmi jẹ́ àbùrọ̀ máa wò kí ní ọ̀dọ́ bọ́ àbùrọ̀ máa wò kí ní ọ̀tá sẹ́wọ̀n pé ìmọ̀ fojú sun pé lágbájá ni òjò ọbọ̀ sí lágbájá ló ba tèmi jẹ́ lágbájá ló segin sẹ́wọ̀n pé lọ́dọ̀ tẹ̀lé lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ dọ̀tá ara wọn tó fi di pé wọ́n fẹ́ ríra wọn láwùjọ Yorùbá yìí tí wọ́n gba kádàrá kankan gbọ́. nítorí àwọn bò fún ọ èyí lè jẹ sábàbí but Ọlọ́run ni ọ̀kọ́ pé yóò tiẹ̀ bá kọ́ torí ẹ̀ máa ní àlìmọ̀ ọ̀pẹ̀ tó bá rí i pé mo náwó sí ọwọ́ mi ọ̀bá lónìí báyìí tó ń wo bẹ́yìn lẹ pàdé ẹ̀dí kọ́tẹ̀ mi lọ́wọ́ tó ń rẹ́rìn máa wò bọ̀ wọ́n tó rẹ́rìn náà ló tún sunkún lọ́la tọ́lọ́ bá ní mi lọ. torí ọlọ́run ọba ni ò mi torí ọlọ́run ọba náà máa ní á ní máa ọ̀sán yìí. tálẹ́ni náà gan tó tẹ̀lé sọ pé tọ́lọ́run ọba ni kọ́ wà kọ́ tọ́lọ́ ọba máa ní kí nǹkan jẹ́ tiẹ̀ wọ́n láwọn òbí ẹni náà dá tí òbí máa n'ime tiẹ̀. lẹ́yìn náà wọ́n mọ́ ọ̀tún yẹn máa mẹ́lẹ́ àì tọ́lọ́ ọba ọba fún yẹn ló lè fún yẹn. yọ sí ní èmi ni ní wò ti wà lórí àga yẹn tí máa ń kọ̀ la tí bọ́ sí wọn sì yọ sòṣùgbọ́n àárẹ̀ ṣe wọ́n sì ti sọ pé tí òun ọ̀bá wá kí axin kìíní kan kó dípò rẹ̀ axin sì sọ pé kọ̀tọ̀ sí wọ̀. ntí bá ti ṣe làbẹ́gẹ́ wọ́n á mọ̀ ọ́fẹ́ yá. bẹ́ẹ̀ náà ni ní òun ò ní pọ́n ni àbí tó ṣùgbọ́n gbà tó dórí pé tala gbé fún tala ní gbé fún wọn ní tọ̀ ta lọ́kọ̀ pọ́ọ̀t àwọn èèyàn náwó òun sì sùn. tí wọ́n sì kọ́ wọn wọ́n conclude wọ́n ka conclusion a ah, ṣé ń gbọ́ nígbà ah, ọ̀gá àlè dáwọ́ àbí padà sẹ́yìn tó sáà ti sẹ́yìn náà wà ń kálẹ̀ àbí kíni lọ́ba parí. àìmọye tó ti lérí sí ọ́sùkú tó lóun fèlì rẹ̀ nínú àwọn ọ̀gá tó ń kọ́ yín wàá gbà àti lọ́gbà tó o ti wò pé f ètò tó burú nu f lọ́gbà bíi eleven eleven one hundred kò gbà so ọlọ́wọ́ bá ti mú ọlọ́wọ́ bá mú so ọbẹ̀rẹ̀ sí máàkì ọbẹ̀rẹ̀ sí máàkì ọbẹ̀rẹ̀ sí máàkì ó ti gbàgbé pé òun lérí òun lérí ìyàfẹ́ nìkan náà ti ti market náà ti ẹ́ńtà gbogbo stores wọ́n ti wọ́n ti pàṣẹ fún ẹ̀kíní ẹ̀tí ọba pàṣẹ fún sukùl àwọn ti gbà sọ́wọ́ lọ́wọ́ rí ọ̀tọ̀ kọjá ó ti gbé fún wọn sábà lórí ọ̀tọ̀ kọjá ah! ọmọ yìí tí mo ṣe kí ọ̀gá ẹ̀ka san o. wọ́n ti sòfin sukùl tí inú ara ti gbé script àwọn ọmọ wa kò sí kó tún withdraw rẹ o wọ́n ti mọ̀ ó ti ti kọ́ pé náà lọ́wọ́ rántí ẹ̀ tó ń ok next time next time ọlọ́run bá bá gbé wọ kọjá rẹ̀ kíláàsì tó ọgbọ́n sí òun ò sí ń bẹ̀ mọ́ lọ́wọ́ di next time fẹ́ ní òfò torí ti eléyìí wàlẹ́ máa fi yá sẹ́ni tó lè fún yàn ní tọ́lọ̀ ọba kò sí ìgbà wọn lọ jókòó sẹ́nu ọ̀nà olóṣèlú sí ọ̀rọ̀ ọ̀gá sẹ́nu ọ̀nà wọn. lọ ní àwọn mo ti ní kẹ́ mọ́ mọ́ kọ́kọ́ bí lábí mọ́ lórí tọ́pẹ́ gbà nípa onú ọ̀sà dédé kọ̀ bẹ́ẹ̀ so at the end of the day wọn ò sì fún tọ́lọ́ náà ní òfun nítorí ẹ ẹwọ yẹn àwọn yẹn náà ti sẹ́rú gbólóṣèlú kọjá so wọ́n fẹ́ lówó ni wọ́n fẹ́ lówó pé wọ́n pa àwọn ẹnìjọ́ gbọ́n yà táwọn ni wọ́n fún yẹn ẹnìjọ́ gbọ́n yà lọ́wọ́ bá fún yẹn kọ́ ẹjọ́ bí mílíọ̀n fún wa ní ìjọ pé ten naira tó tàgbà rẹ̀ báyìí. rẹ̀ wọ́n lámọ̀ ọ̀sìn yẹn lè má mẹ́ta. ó sì bẹ́ẹ̀ nu wa tí ọ̀gbà kọ́bọ̀ rí lọ́dọ̀ olóṣèlú tí ó sì ń sa iye rẹ̀ fáin fáin fáin bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́. wọ́n lámọ̀ ọ̀sìn yẹn lè má mẹ́ta. títọ́ lọ́nà lẹ́yìn bẹ́ẹ̀ àbí dẹ́yìn. tí ولا ينفع ذا الجد منك الجد ìyànjú oníyànjú kan ò lè ṣe láǹfààní lọ́dọ̀ ọlọ́run aha mo lè gòkè mo lè bẹ́ mo lè gbìyànjú mo lè gẹ́gẹ́ ní kẹ̀kọ́ ọ̀ràn ọ̀ràn tó nítorí ẹ̀ láti máa bẹ lọ́n lọ́pọ̀lọ́ kò sì kọ́ lọ́wọ́ bá ti olódodo gbìyànjú tiẹ̀ bọ́ba ti bọ́ba ti mọ̀ àmọ́ má fi ẹ̀yìn ti ìyànjú rẹ̀ lásán torí ìyànjú lásán pé kò ṣàṣeyege lọ́dọ̀ ọlọ́run. bàbá ti ń gbìyànjú tó máa fẹ́ lọ bàbá ti ń gbìyànjú tó máa fẹ́ lọ. eléyìí jẹ́ ọ̀kan nínú ntànàbí sallallahu alaihi wasallam tó máa wí lẹ́yìn rẹ̀. nínú hadith Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ọlá nàbí sallallahu alaihi wasallam kana yata'awwadu bihinna dubura kulli salat. ó láwọn àdúrà ti ń bọ̀ yìí anábì sallallahu alaihi wasallam wọ́n máa fi wá ìsádi nípa gbogbo kó wa lẹ́yìn sálámà nítorí bá jẹ́ mẹ́tò á ìgbà wo ló ń wà kàtó sálámà torí rẹ̀ eléyà àdúrà ni allahumma inni a'udhu bika min al-bukhl wa a'udhu bika min al-jubn wa a'udhu bika min an uradda ila ardhal al-umr wa a'udhu bika min fitnati dunya wa a'udhu bika min 'adhab al-qabr rawahu al-bukhari àdúrà ńlá ni. gbọ́dọ̀ bí wọn a máa fi àwọn gbólóhùn yìí wá ìsádi lọ́dọ̀ ọba wa síwájú kí tó sálámà tí bá ti mà wípé ọ̀sọ̀rẹ́ àyè gbígbàdúrà ni torí ẹ̀ ló ti jẹ́ pé wánú àwọn àdéhì nítorí bisalòlá àtúnlá ní ká máa fi tọrọ bóyá ní forí bóyá nínú kó tó di pé gẹ́gẹ́ bí ta ni níbi tó ti bí tí ma fi bẹ́ lọ́n nínú òórùn mi anábì sì ni kọ́ máa sọ pé allahumma inni zalamtu nafsi zulman kathira wala yaghfiru dhunuba illa anta faghfir li maghfiratan min 'indik warhamni innaka antal ghafurur rahim anabi sọlá sẹlá nǹkan máa wí a aṣọ pé bi tá ti ma wí nínú kọjá ìkórè kan lè àbí nínú àtàyà ti parí bẹ́ẹ̀ náà ni àdúrà yìí pé Allahumma inni a'udhu bika minal bukhl ìrẹ́ ọlọ́run ọba mi o ń sáàdì rẹ o níbi jíjí ahun níbi ìwà ahun mo sáàdì rẹ níbi ahun má ṣe mí láhùn àdúrà ńlá kọ́lọ́run ọba ọmọ sí yẹn láhùn àdúrà ńlá ni torí ahun a máa ṣera a máa ṣera ahụ lára ahun ahụ mi pa ahun lélẹ́yìn lára ahun ahun ẹ̀rí lára ìyàwó rẹ̀ ahun ẹ̀rí lára ibi tí ń gbé ahun ẹ̀rí lára ti ń gùn ahun ẹ̀rí lára ti ń jẹ ó kàn lè máa jẹ fùfú always. òtúmọ̀ sí pé fùfú ètò oúnjẹ tó dáa o máwọn ìjọba bá fẹ́ràn rẹ̀ o. ṣùgbọ́n táwọn ìfọ̀tà fẹ́ fàyọ ni pé ẹni pé láàrin fùfú. àti àmàlà àti yán ìwòrò tí wọ́n fún mi náà so wọ́n kàlẹ́ máa jẹ fún gbogbo wa láti nípa ara fùfú nínú ọkọ̀ ńdọ́bẹ̀ ewé dùn sí ó lè ní wọ́n mọ̀ mi sórí ahun burúkú ìdúró ẹ̀rọ tó wá náà dé ẹ̀rọ sọ̀rọ̀ wá sẹ́lẹ̀ wọ́n ní iná wọ́n àwọn yóò إذا أنعم على عبد أن يرى بنعمة أن يرى عليه أثرها wọn bá ní fẹsí bí tó ń bá ti dèrà fẹ́rù ọ̀kan kó wọn rà mí dèrà lára. ìsìnkú náà wọn bá kù sọ ọlọ́wọ́n ọba ó bu ọ láti rí ó fún ọ láti rí. ما أنه ni wọn máa ha máa ní gbogbo wa tọ́wọ́ bá tọ́ra mi lè fọ ìdí ẹ̀ tọ́wọ́ bá tún dún mẹ́ màá rọ́ọ̀ṣì ẹ̀ tọ́wọ́ bá tún kọ́ ṣe ìyàwó nígbà tó ní kíyàwó ní ẹ̀ẹ́dẹ́gbẹ́nà ẹnìkan wá wá sí wá wá sẹ́yìn kùlé ilé rẹ̀ wọ́n sọ pé ta ni bàbá tó lọ́kàn kù àwọn ilé wọn ni bàbá kí ló pé bàbá apá nígbà tí ó jẹ́ rafa. bóyá rafa rafa wọn rafa so tí bàbá rafa ni tí bàbá rafa bẹ ní àbí òsì lé gbà sọ fún ọ ní wọn kọ wọn. eléyẹn dúgbónú nù o ẹ̀ àmọ́ dúgbónù kì í ṣe wà na obìnrin kan sọ fún ọkọ na wẹ́ẹ̀ pé azọdún àlẹyẹ wọ́n fi ṣòro bí na ara tó bá jẹ pé ó bá pè mí àtiwọ́ ọmọ ṣe bí ya nígbà tó gbòǹgbò kó o ti kìnìún lọ torí di eléyìí báyìí ìyẹn ni tí ṣáàjì jihad dé. وزيد ما ذلك إننا لندافع عن الإسلام بكل قطرة من دمائنا إعلاء لكلمة الله أنت تقوم بأجمال لا دابوا بيت الإسلام pẹ̀lú gbogbo ẹ̀ kákàkà nínú ẹ̀jẹ̀ wa títí tẹ́jẹ̀ ìtàn lára wa nítorí káfílẹ̀ bá gbé ọ̀rọ̀ ọlọ́run wa ga. ọ̀pẹ́ kò jìnnà wọn á ṣe àlùjẹ́ ààrẹ ìmáàmù bá lẹ́kì kánú lé. ẹlẹ́yìn náà lẹ́ni nù dáa fẹ́ láti lè islam ah islam náà ni ẹ wá ṣe ti bá wa nù. lọ́nà dúkú nù yìí sì wà sọ̀dá mo sì dá kíyàn ọmọ fi ó bí ẹnìkan nílùú kan lórílẹ̀‐èdè kan wọ́n asọ̀mọ́ rẹ̀ níjọba ọ̀lẹ́ ojú ọ̀sọ̀mọ́ lójú ẹ̀dá kò sọ́dá bẹ́ẹ̀ wọn màmá tẹ sáfù ẹ máa lórí pé ojú wọn á sọ ọ náà ní bàbá ojú. nígbà tó ń kà sí gbọ́ pé ra ẹ wò ra bíbí jẹ̀mí ra ló bá sọ ọmọ lójú. ìdáná mi ń sáàdì ọlọ́run níbẹ̀ wọ́n sọ ọmọ. وأعوذ بك أن أرد إلى أرذل العمر من سادي ولو نبي كتامي ماذا سيدي تبرجي nínú nínú ọjọ́ orí èyí tó burú jù nínú ọjọ́ orí téèyàn máa lò ó túmọ̀ sí pé.